asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu bisimilahi wa subhanallah walhamdulillah wasalaasulaahi wasalaamulaahi ala rasulillah wa ala alihi wa sahabasi ajma'in adáàpẹ́ fún ọlọ́run ọba tó ń ṣọ́ wa ọba tó ń kẹ́ wa ọba tí ó ń fún ni lẹ́mìí tó sì ń gba ẹ̀mí tó wá ṣẹ́kù ẹ̀mí èmi àti ẹ̀yin tí àjọ ń gbọ́ra wa tá àjọ ń wọra wa ní àsìkò yìí ọba náà ni adáàpẹ́ fún ọba tó wá fún wa ní ẹ̀mí ìyá ń bí ọlọ́run bá àlékè ọlá kó mọ́ ṣáà jẹ́ kí ẹ̀mí wa tó gùn jù báyìí lọ ká lè bá witness ọmọdán jù báyìí lọ orí inú ọmọdán táwa ń bẹ̀ yìí kọ́lọ́kọ́ máa fi fún ẹnìkankan wa la hawla wala quwwata illa billah a kí yín káàbọ̀ sí orí ètò wa ó lé ọmọdán ọmọdán mímọ́ nínú orí tv Kaftan Kaftan television a kí yín káàbọ̀ síbẹ̀ kí gbogbo yín kí ẹ máa bá wa lọ orí ètò yìí lẹ́tì mọ́ kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn nípa àwẹ̀ ọmọdán nípa ohun tó yẹ kí a máa ṣe orúkọ tèmi ni Imam Ahmed Akewusola ìmúná ni mo bá yín sọ̀rọ̀ èmi tí mò ń sọ̀rọ̀ yìí ọlọ́njẹ́ mọ̀ rí sọ ẹ̀yin tẹ́ ń gbọ́ ọlọ́njẹ́ pẹ̀ mọ̀ gbọ́ kó sì jẹ́ ṣe gbogbo aláǹfààní la hawla wala quwwata illa billahil aliyyil azim. ń tábà sọ̀rọ̀ ní àkókò yìí òun náà nípa àwọn ọ̀nà àbáyọ léyìí tí Islam tí ó gbé kalẹ̀ fún àwọn rúdurùdu tí ń ṣẹlẹ̀ ní àwùjọ wa léyìí tó yẹ pé kò tẹ́ tónílétàlejò kò tẹ́ wa lọ́rùn àmọ́ kò sí ohun tá a ṣe ju ká máa wá ọ̀nà àbáyọ sí i lọ kí wá ní àwọn ọ̀nà àbáyọ léyìí tí Islam ti gbé kalẹ̀ tí àwọn ẹni ìṣíwájú tí wọ́n ti lò tí Ọlọ́run ti ní pé kí wọ́n rí kán fi rí ètò ìlú wọn ètò àkókò wọn ètò àsìkò wọn kán fi rí ṣe tó ń gbé kí ni àwọn tán wá síwájú wa kò sí ohun tó ń ṣẹlẹ̀ lásìkò èyí tí kò ṣẹlẹ̀ ńgbà tiwọn náà ó ṣẹlẹ̀ sẹ́yìn dáadáa láàrin wọn lára àwọn ìbàjẹ́ sáàrin káàkiri ó ṣẹlẹ̀ káàkiri láti mọ rínú Quran Quran sọ pé mọ́ fàrọ̀ sínú àfẹlẹ́kítà bìmí ṣé yìí kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ láyé tí ẹni bá nu Quran ẹ bá sì wò ó ẹni nǹkan kan tó bá ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn ẹni pé àwọn afáà wọn wọnú Quran wọ́n sì mú àyà tí ó bá mu wọ́n mú jáde ìyẹn tún ìpọ́n lọ́wọ́n ba ó ti ṣe Quran ní manual ìgbésí ayé ọmọ ènìyàn nítorí tí a bá ń tẹ̀lé gbogbo gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní rúdurú tó ń ṣẹlẹ̀ yìí sí gbogbo atájọ́ ń wá ọ̀nà àbáyọ sí yìí tá bá tẹ̀lé ọ̀rọ̀ Al-Qur'an ẹ rí i pé a rí ọ̀nà àbáyọ sí wọn ní kíákíá ọlọ́run balẹ̀kíọ́lá ó sọ kalẹ̀ fún wa nínú Qur'an thirty verse forty one bada bisimilahi rahman rahim ó ní zahara alifasad filibari walbahar bima kasabas aidi nas liyodhika ohun ma amilu la'allahum yarjihun ọlọ́run bá sọ yí pé ìbàjẹ́ ti kálẹ̀ láàrin àwọn èèyàn ó ní tẹ́ bá wo orí ilẹ̀ tẹ́ tún wo orí omi gan-an ẹ̀ ń pé kò fẹ́ẹ̀ síbi sí ìbàjẹ́ òsì ìyẹn tún mọ̀ yín pé káàkiri káàkiri kódà ìbàjẹ́ rìn títí tí ó tún wọlé ọlọ́run kò síbi tí ó sì mọ́ lórí ilẹ̀ ọlọ́run bá ní kò wá sí ohun tó fa owó ìbàjẹ́ yìí bí kì í ṣe pé kí ni ewu tí òun kálukú wá fi kán èso jẹ fúnra wa àfọwọ́fà ọmọ ènìyàn náà ló fa gbogbo àwọn kìnnìún àwọn kìnnìún ìbàjẹ́ òsì kó tó di pé gbogbo á dáyé ìgbà tá a dáyé tán ìbàjẹ́ yẹn ṣẹlẹ̀ káàkiri lọ́lọ́run fi máa ń sọ àwọn òfin kalẹ̀ àwọn àyà ọlọ́run ló fi máa ń sọ kalẹ̀ fún àwọn èèyàn sí ẹ̀ tó bá ti wá ń sọ wọn kalẹ̀ á fi tún ìlú ṣe á fi tún àwọn èèyàn ṣe látara àdé yìí nǹkan owó kínní ó di ohun tó wọlé lọ àmọ́ ó tún wá ń surface padà ó tún di ohun tá a tún padà ń sìn á wà wòye pé ah, kí ni àwọn ẹni àná kí ni wọ́n ṣe tí wọ́n fi correct gbogbo àwọn kínní kí ni nǹkan tí àwa ń ṣe sí kínní tó fi wá di tó ń padà wá sí àwùjọ wa so òun ni ihun tí Islam sọ tó fi fi àwọn òfin rẹ̀ tó fi fi lélẹ̀ pé ẹni tó bá tẹ̀lé ọlọ́run bá àlekè ọlá pàtó wá lé ànábì wa Adam aleyhi salatu wa salam tó lè bọ́lẹ̀ ń sánmà pé kí wọ́n bọ̀ lórílẹ̀ ayé ó wá ní pé tó bá ti dé orílẹ̀ ayé o ìmọ̀ ọlọ́run bá mo dá ayé ìyẹn mo dá ìwà Ádámọ̀ mo dá ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àtàwọn àrọ́mọdọ̀ èmi mo dá gbogbo pátápátá so manual tẹ́ fi lo ayé èmi ọlọ́run bá náà ní fún yín tó ń gbé kíni bóyìnbó bá ṣe mọ́tò yín sìn mọ́tò tí ó ṣe ìwúlò tó ń kó sínú mọ́tò kan tẹ́lẹ̀ ó wá fẹ́ lọ gun fúlẹ́ẹ̀nì yín sìn àbí mọ́tò irú mi wá fẹ́ fi làákàyè nǹkan tó ti fi ń gun mọ́tò mi tẹ́lẹ̀ fi hàn yọ kò lè tálì hundred percent kò lè bára wọn tán pátápátá ó sì ní láti wo manual mi níbi manual mọ́tò tó yìnbó ṣe yẹn tó ń gbé kíni òun ló ṣe òun sì ló mọ nǹkan tó fi ṣe tó bá tẹ̀lé manual ẹ̀ ó rí i pé yín ó rẹ̀ lọ́rùn láti ṣe láti ọpẹ́rẹ́tì mọ́tò náà bẹ́ẹ̀ náà nìrọ̀ lé ayé ọlọ́run bá tó dá lé ayé òun ló dá àwọn èèyàn bá tó wá dá wa tán ó wá ní pé fàmọ̀ntẹ́bi àwùdá àyà yín sọ Kùránì kalẹ̀ fún yín ẹni tó bá tẹ̀lé àwọn òfin mìíràn Al-Kùránì tó wá tẹ̀lé ìntòtò fala khawfun alayhi wala hum yahzanun irúfẹ́ wọn ní sọnù wọn ní bẹ̀rù wọn ní banújẹ́ wọn ò ní involve ara wọn níbi àwọn vices tó ń ṣẹlẹ̀ káàkiri yìí téyì sí ò da tó yẹ gbogbo àtàjọ ń wá ọ̀nà àbáyọ sí eléyìí ni wàá mú lọ síbi nǹkan tá a mọ̀ sí mọ̀kọ́sídù ṣẹ̀ríà mọ̀kọ́sídù ṣẹ̀ríà kí ni àwọn objectives àwọn nǹkan tí ṣẹ̀ríà fẹ́ wá kọ̀rẹ́tì ní ìgbésí ayé ọmọ ènìyàn so nǹkan márùn ni àwọn àǹfààní wọn pín gbogbo ẹ̀ sí gbogbo àwọn òfin ọlọ́run pátápátá nǹkan márùn-ún sọ pé ó wá correct alákọ̀ọ́kọ́ ni kọ́ wa ó correct bá a ṣe mọ̀ ṣe ẹ̀sìn wa ìkíní nìyẹn àwọn pé ó ń bẹ̀rẹ̀ láti alẹ̀ ìbáàdá alákọ̀ọ́kọ́ bí nǹkan tí àwọn àfáà tí wọ́n pín sí òun náà ní pé wá tírìtì àdín ẹlẹ́ẹ̀kíní nìyẹn so ẹlẹ́ẹ̀kejì alẹ̀ akil ẹlẹ́ẹ̀kẹta anefs ẹlẹ́ẹ̀kẹrin anesab ẹlẹ́ẹ̀karùn òun náà ní gbogbo àwọn kíní ọlọ́run bá gbé wọn kalẹ̀ lórílẹ̀ ayé ó sì fi solution tí a mọ̀ fi tì lẹ́gbẹ̀ẹ́ ó fi tì wọ́n lẹ́gbẹ̀ẹ́ ìkíni ní pé ọlọ́run bá dá léèyàn lásán bàtà wa jíyàn tán kò sí nǹkan tí ó sì lára wa bí ẹ̀mí ọlọ́run ṣe bẹ lára ẹnìkọ̀ọ̀kan náà ni hazu shaitan ẹ̀mí àṣetáni kò fẹ́ sára ẹni tí ò sí gẹ́gẹ́ Islam bá nàbí ṣe sọ ó ní kò sẹ́ni tí èṣù ò lè tọ́wọ́ bọ̀ lọ́kàn àmọ́ tó yẹn bá ti ń sin ọlọ́run ló fi sọ ẹ̀sìn kalẹ̀ pé tẹ́ bá ti wá ń ṣe ẹ̀sìn tí ẹ̀ ń kírun tẹ́ ń gbààwẹ̀ tẹ́ ń forí balẹ̀ ẹ̀ ń tọrọ àforíjì ẹ̀ ń dúnlé ọlọ́run ẹ̀ ń gbọ́ ọlọ́run ẹ̀ ń gan fún ayé láràárọ̀ àbí bóyá ọjọ́ méjì méjì ni ìwọ fún rẹ ń jókòó òun wọ àyà kọ̀ránì márùn márùn látòkè délẹ̀ wà kàn ó márùn wàá wo ìtumọ̀ ẹ̀ gbogbo kéyìn tó bá ti ń ṣe ní wàá mọ mú gbogbo àwọn nǹkan tí àṣetánì lè máa kó sí ẹ lọ́kàn yóò mú kú tó fi jẹ́ pé ẹ lọ wo dáadáa ẹni tó bá ń ṣẹ̀sìn tó yẹ pé ẹ̀sìn tó bá rọ̀ lọ́rùn dáadáa tó bá ń ba sọ̀rọ̀ tí ò bá fẹ́ gbọ́ tó bá ní kó o dẹ̀bẹ̀ ẹ̀rọ ọlọ́run láì sọ fún yín nǹkan kan kọ́kọ́ ṣèké e, yín ò vibrate ẹ̀nà pé ah ọlọ́mọ náà fi bá mi sọ̀rọ̀ ẹ lọ wo dáadáa tọ́nà bá ní pé da ìwọ ọkùnrin tó bá fẹ́ yàwó wo ìyàwó tó bẹ̀rù mi ọlọ́run kó tó fẹ́ òun ni kò fẹ́ ìwọ ọkọ tó wá fẹ́ fẹ́ ìwọ ìyàwó náà tó wá fẹ́ lọ́kọ má kọ́kọ́ wo owó má wo nǹkan mi kọ́kọ́ wo ìbẹ̀rù ọlọ́run lára ẹ̀ náà ẹni tó bá ṣe kíní ẹ̀ lọ́wọ́ dáadáa tó bá dé ń pé nǹkan láì fi kan ṣẹlẹ̀ láàrin wọn àtọkọ àbí lóhun àti ìyàwó ẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ sí ìgbọ́ tó ń bá sọ̀rọ̀ sí gbọ́ tí bàbá wa gbọ́ pé wà láǹfààní mi so lára nǹkan tí ẹ̀sìn wa pírìtì nìyẹn ẹ̀sìn wa fọ̀ wá mọ́ ó wá fọ ohun tí ò dáa ó wá fọ ọmọ kù lára wa nífi wá fún ẹ̀sìn ọlọ́run láàyè àti ìbẹ̀rù ọlọ́run yóò fún láàyè ní ọkàn ẹnìkọ̀ọ̀kan wa ẹ wá wò dáadáa ẹni tí ìbẹ̀rù ọlọ́run bá ń bẹ lọ́kàn ẹ̀ tí ìpàyà ọlọ́run bá ń bẹ lọ́kàn ẹ̀ ó máa le púpọ̀ láti bá ohun tọ́hún níbi nǹkan tí ò dáa ló fi jẹ́ pé ẹ lọ wò dáadáa ẹni tó bá ń sin lọ́hún tó jẹ́ ẹlẹ́sìn bóyá àfáà ni bóyá ẹ̀sìn kejì ni àbí nǹkan ẹni ìgbà tó ajé lẹ́sìn tó yẹ pò náà ó ń practice ẹ̀sìn ó sì gbé kárí tó bá lè ṣe mistake kan péré gbogbo ìwé ìròyìn ní gbogbo ah ó ṣe mistake kan ó ṣe nǹkan báyìí nígbà báyìí tí ó dà wọ́n sì gbàgbé pé èèyàn lòun náà èèyàn ó sì mọ̀ ṣe mistake àmọ́ bẹ́ni tí òǹṣẹ́lẹ́sìn bá ṣe irú ẹ̀ ara yóò ní ìwòsàn kankan tó ń wé kí ni wà ń pé àṣẹ ẹni tí òǹṣẹ́lẹ́sìn náà ni wọ́n máa bá níbi nǹkan tí ó dà so ìyẹn túmọ̀ yìí pé ẹni tẹ́sìn bá ń bẹ lára ẹ̀ ọlọ́run fi ẹ̀sìn yẹn ó fi correct àwọn social vices kan lára ẹ̀ náà nìyẹn so ìkíní nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni anafs lára mọ̀kọ́sílù ṣẹ̀ríà ni anafs ẹ̀mí ẹ̀mí tí a ní yìí ọlọ́run bá ló da ó wá fún ẹ ní ẹ̀mí ìwọ kọ́ ló ní ẹ̀mí yìí ohun gbà tó débẹ̀ ọlọ́run bá gbà kò ní sọ fún tó gbà so islam fẹ́ kó mọ̀ yín pé ìwọ kọ́ ló ní ẹ̀mí yìí tó bá jẹ́ pé òun kó wọ́kọ́ ló ní ẹ̀mí yìí òun ò ní gba ẹ̀mí yẹn wò ní lọ sórí third mainland bridge kò fẹ́ kó sódò ìrọ̀ ò ní ṣe bẹ́ẹ̀ torí tó bá ṣe bẹ́ẹ̀ tẹ́yìn bá ilé bọ́ jahannama ní straight torí pé kí ni bí ẹlẹ́gbẹ́ ń pé o pààyàn náà ni wọ́n palẹ̀ fún yẹn tó bá sì pààyàn kò lè ráàlì jẹ́nà wọ̀ so islam fẹ́ ká gbé ẹ̀mí wa á ń bèlè ẹ̀mí ẹlẹ́mìí kò fẹ́ kí a pa ara wa sáyé àbálẹ̀ kìámọ̀ á ń bèlè kó pààyàn sáyé àbálẹ̀ kìámọ̀ so àwọn òfin tí islam gbé kalẹ̀ nìyẹn tó sì jẹ́ àwọn objectives òfin ọlọ́run táwọn ti ṣe rìn hàn so ẹlẹ́ẹ̀kẹta ń bẹ òun náà ni alẹ́ akil làákàyè làákàyè wa yìí ọlọ́run bá fún wọn làákàyè so wàtí ọlọ́run sì dára ó sì jẹ́ lára nǹkan tọ́lọ́run fi ṣà ọmọ ènìyàn lẹ́ṣà làákàyè yìí ẹni tí làákàyè bá ti lọ á mọ̀ pé ní alámùdí ọlọ́run má jẹ́ àbí alámùdí lọ́mọ kó má yọnu fámìlì wa kò sẹ́yìn tí ó fẹ́ àtàṣe ara ẹ̀ mọ́ alámùdí ẹ wáyé ká wá wò ẹranko tọ́lọ́run bá ò fún làákàyè òun lè bá akọ akọ àtàbù wọn wọn lè jọ ní nǹkan pọ̀ níta gbangba tó bá ti di pé ọmọ ènìyàn tọ́lọ́run fúnra káyọ̀ bá ti ní nǹkan pọ̀ pẹ̀lú abo níta gbangba ó sì dẹran kò nìyẹn ọkùnrin tọ́lọ́run bá ní pé tó mo fún làákàyè ó wá ń wọṣọ ó wọ̀ délẹ̀ obìnrin náà ó wọṣọ ní ìwọṣọ tó yẹ pé nǹkan ọmọlúwàbí lélẹ̀ tó bá ti di pé ẹ ti rí ẹlòmíì tó yẹ pé òun wá náà wá wọṣọ ẹ wá wo aṣọ tiẹ̀ àti aṣọ alámùdí aṣọ ti yalé rúnkún the name of design aṣọ tó wọ̀ kò bo okùn hmm. ó bí ẹni tó wà ń hòhò tẹ́ pé ìyàtọ̀ tó wà láàrin òun àti alámùdí tó yẹ pé kò ní làákà ìmọ̀ náà nípa aṣọ tiẹ̀ mọ́ alámùdí ò mọ́ ẹ̀rí ń pò náà ti pèsè ara rẹ̀ sí epo ẹni tí ní làákà yìí so lára nǹkan Islam wá kọ̀ rẹ̀ ti wà fún ni pé làákà yìí yes Ọlọ́run bá ló fún ẹ òun kọ́ sọ́dí ẹ ló wà bọ̀ ìwọ kọ́ ló so làákà yìí gbọ́dọ̀ protect ẹ Islam ti wà protect ẹ ó rẹ́pọ̀ lásùlẹ̀ ikú bíi àìdí ikú ìlà tahaluka irun tí ó bá tó bá máa corrupt làákà èèyàn ò gbọ́dọ̀ ṣe láàrẹ̀ náà ni kéèyàn máa kéèyàn máa fa igbó láàrẹ̀ ni kéèyàn máa mu àwọn hard drugs ní ìtí ọlọ́run bá ò fẹ́ tó lè tampo pẹ̀lú làákà ìwà tó lè tampo pẹ̀lú làákà ìwà Islam ò fẹ́ ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń ṣẹ̀ sí ọlọ́run nìyẹn Islam sì gbé òfin kalẹ̀ tó jẹ́ òfin ìjìyà fún tọ́hún ẹ̀ káwó dáadáa tó bá ní pé yẹn freedom freedom freedom fún kálukú máa ṣe bó ṣe wù freedom yẹn tó bá jẹ́ pé àwọn tó ń wọlé pé wọ́n fa ìfàkùfà táwọn NDLEA tán lé káàkiri gbogbo gbà àwọn tó ń fa àkúfà àwọn tó ń mú kú mu tó yẹ pé ọkàn wọn ń bàjẹ́ làákàn wọn báyìí náà pọ̀ jù láwùjọ wa bó làwùjọ ó ṣe develop tó ló fi jẹ́ pé tó bá ní pé kọ́ńkálùkù mọ̀ ṣe sí ẹ̀ làákàyè yẹn ọlọ́run bá fẹ́ kẹ́ protect ẹ ni nǹkan wọn gbọ́dọ̀ ṣe làákàyè yẹn tó bá ṣe wàá rojẹ́ iwájú ọlọ́run ìkẹta nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ náà ni anasab nasab yẹn ni family ìran Islam ó gbé ìran àti family kalẹ̀ gẹ́gẹ́ bí ìkànnù àwọn nǹkan tó wá protect tí kì í ṣẹ̀ríà ọlọ́run wá protect so kí ni à ń pè ní family òun náà ni pé kí ọkùnrin àti obìnrin kí wọ́n ríra wọn wọ́n sì follow due process lẹ́yìn tí Islam gbé kalẹ̀ tí ṣẹ̀ríà gbé kalẹ̀ kí ọkùnrin bóbìnrin sọ̀rọ̀ tú bóyá ìmọ̀ọ́mù ni tú family ni tú bàbá tú ìyá àbí báyẹn ṣe yín sí kó bá sọ ọ̀nà tó mọ̀ pé ọ̀nà aláàlí ni kó bá sọ. So bó jẹ́ obìnrin náà dẹ̀ ló wà ní pòsíṣàn àti bọ́kùnrin sọ̀rọ̀ kò sí ohun tó burú ńbẹ̀ nínú Islam so kẹ́ ṣe lọ́nà tó dáa kí ẹ sì gba ìrànlá lọ́wọ́ àwọn pẹ́rẹ́ǹtì yín àgàgà pẹ́rẹ́ǹtì obìnrin tó bá ṣe gbólè kẹlẹ́ into family ties lẹ́yìn bẹ́ẹ̀ kẹ́ bẹ̀rẹ̀ sí ní bímọ Islam lára nǹkan tó Islam wá ṣe ni pé procreation Islam lára nǹkan tó Islam wá ṣe ni pé ká procreate ó fẹ́ ká máa bí sí kí a mọ̀ rẹ̀ sí. so lára wọn tó wá fa social vices ní ẹ̀gbẹ́ yẹn òun ní pé lásìkò yìí ń sìn ọ̀pọ̀lọpọ̀ aṣèpadà sí àsìkò lútù àsìkò sódómì kí lásìkò náà ní pé ọkùnrin fẹ́ fẹ́ obìnrin mọ́ ń sìn obìnrin náà fẹ́ fẹ́ ọkùnrin mọ́ àmọ́ rí nǹkan tá a mọ̀ sí homosexualism tí ọkùnrin yìí wọn kì í sí ọkùnrin obìnrin wọn bá obìnrin lò pọ̀ tó sì jẹ́ haram nínú Islam wọ́n lára nǹkan tí òfin Islam wá gé làwọn kan òfin ní ever láìkì òfin tó bá jẹ́ òfin Ọlọ́run láéláé so ó wà lára nǹkan tí Islam wá di wa lọ́nà pé a gbọ́dọ̀ ṣe so ẹni tó bá ń ṣe eléyìí ṣé èèyàn láàpè àbí ẹranko ẹ jẹ́ àwòrán dáadáa ṣé èèyàn láàpè àbí ẹranko ó ní ó ṣòro kẹtó rí akọ nínú ewúrẹ́ kó máa wá bá akọ ẹgbẹ́ láṣepọ̀ kó wá nípò akọ ẹgbẹ́ òun lòún mú ní bàádà láti bá nìkan pọ̀ ó ṣòro kẹtó lè rí abo nínú àgùntàn kó wá mú abo ẹgbẹ́ kó wá mú ní ọ̀rẹ́ ààyò ń pé tòun olóko tóun wọn bá ní nǹkan pọ̀ tí kò bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàrin àwọn ẹranko èwo wà ní ìwọ tó jẹ́ èèyàn tẹ́pọ̀n ló wà mú ní bàdà ní pẹ̀tọ́ ọkùnrin ẹgbẹ́ lókùtò wọn bá nìkan pọ̀ àbóbìnrin ẹgbẹ́ lókùtò wọn bá nìkan pọ̀ haram ní Islam wà láwọn kan tí Islam wà correct nínú ẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ kan òun náà ní pé àwọn ọmọ wa léyìí tí ó jẹ́ ọkùnrin léyìí tó jẹ́ obìnrin Islam ó wá dá wa lẹ́kùn ṣìnà wá dá wa lẹ́kùn pẹ̀tọ́ oníyàwó ńlé polọ́kọ́ ńlé ọ̀sùn máa bá ẹ níbi nǹkan míì ó wà lára nǹkan kí Islam tó wá dára lẹ́kùn tẹ́ni tó bá wá dára lẹ́kùn ẹ̀ bẹ́ẹ̀ bó láwọn àṣìṣe táwọn ọmọ wa tí wọn fún ní mọ̀ ṣe ṣìnà ó dọwọ́ ọ̀wọ́ tó jẹ́ òbí torí ọwọ́ ìlọ́run tí kọ́kọ́ béèrè bó lọmọ ẹ̀ ṣe ní mọ̀ ṣe ṣìnà ìwọ ìyá àti bàbá ẹ kàwó dáadáa ṣìnà nígbà kan kó tó dín pàánù bíi dé ó kálẹ̀ láàrin Lárúbáwá púpọ̀ ó pé kọ́ńgọ́ sọ pé alẹ́ àárọ̀ bọ̀ ṣáàdùkú fún àwọn lárúbá ló le jù nígbà yẹn torí they were ungoverned àwọn roman empire àwọn abyssinian empire táwọn rúlù wọ́ọ̀dù ńgbà yẹn wọ́n pín wọ́ọ̀dù sí méjì ní àwọn rúlù lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n wá fi ilẹ̀ yẹn lẹ̀ tó ń gbé kí ni kò sí nǹkan kan tó jẹ́ nǹkan àmúṣọrọ̀ tán lè jàǹfààní bẹ́ẹ̀ wọ́n á fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá ń ṣe bó ṣe wù wọ́n so ṣìnà àtàwọn kan sì ò bẹ́ẹ̀ ó kálẹ̀kùn láàrin wọn àmọ́ síbẹ̀síbẹ̀ Islam correct tiẹ̀ pẹ̀lú òfin ẹ̀ bó ló wá ṣe correct tiẹ̀ yín jẹ́ kẹ́ gbọ́ lẹ́yìn ìsinmi ráńpẹ́ tí a fẹ́ lọ yìí á lọ fún ìsinmi ráńpẹ́ báyìí à ń padà bọ̀ láǹṣẹ́jú kan ẹ mọ̀ lọ́ọ́ bí mọ̀ gbọ́ wa. káwọ̀ padà sórí ètò wa tí a mọ̀ sí Holy Ramadan tí a fi ń bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nípa àwẹ̀ àti Ramadan àti nípa ìgbésí ayé mùsùlùmí gẹ́gẹ́ bí ọ̀tá ń bá bọ̀ nípa mọ̀kọ́sídò ṣẹ̀ríà ní àti àwọn ọ̀nà tí ó fi dẹ́kun gbogbo àwọn nǹkan tí òdà ti ń ṣẹlẹ̀ láwùjọ Islam látẹ̀yìnwá torí tá a bá sì ń lò ní àsìkò yìí náà yóò tún àwùjọ wa ṣe a sọ̀rọ̀ a ti sọ̀rọ̀ nípa mọ̀kọ́sídò mẹ́ta sẹ́yìn ìkẹyìn tá à ń sọ lọ́wọ́ náà ni anasab táwọn family family ties yẹn lára responsibility òbí ni tọ́lọ́mùbá òbí òbí kankan lè rìn bọ́ọ̀mù ẹ ṣe rìn kó tó bàlágà ìgbà tó bàlágà kó tó kúrò ní abẹ́ bó ṣe rìn ọlọ́mùbá òbí ẹ èyí tó wá kálẹ̀ ẹ̀ sìn tó yẹ pé ó ń contribute sí àwọn nǹkan tí ò dá láwùjọ wa òun ni ṣì náà ọmọ wa ọmọ rẹ ọmọ thirteen fourteen fifteen years tó ń lọ club so bóò ló ṣe ojú ìwájú ọlọ́run kí ni wọ́n ń ṣe club ṣọ́wọ́ ọlọ́run náà ń gbọ́ ń bẹ̀ ni àbúkakọ̀ wá nìsọ̀rọ̀ lé sí so kí ni wọ́n ń ṣe ń bẹ̀ ṣé o ò fọwọ́ ara ẹ corrupt ọmọ ẹ so lára kan ṣẹ̀ríà sì ni tó wá mójútó nìyẹn so ọmọ tá bá wà àwọn òbí wa látẹ̀yìn tó ń pè kí n tẹ́ wá fẹ́ dẹ́kun pé kán wọ́n rìn nǹkan rìn ohun tó ẹ̀ ṣe náà ni pé tọkùn bá tó lọ́kọ ẹ̀jẹ̀ ó lọ́kọ gbóbìnrin náà bá tó ní tiẹ̀ ẹ̀jẹ̀ ó ní tiẹ̀ tẹ́ bá ní pé ó dìgbà tí ọmọ ẹ tó bá gba masters gba phd ẹ sọ dá bẹ́ẹ̀ kó tó má rì àmú bó ló ṣe wá ṣe bó ló ṣe rojú àbá shy away from it kò sí ohun tá a fẹ́ ṣe tí wọ́n bá ti ń bàlágà ìdá o fẹ́ o àbó o fẹ́ o ohun tí ó bí ọmọ léèrè ó bí ọmọ léèrè tá bá ní ká wá wo ilẹ̀ wa náà nílẹ̀ Yorùbá yìí látẹ̀yìn wa ìwọ lọ bí grandma ẹ̀ léèrè great grandma ẹ̀ lọ bí léèrè nípa ọdún mélòó ló máa rè àbí kó mínọ́ọ̀sì éèjì first born ìyá náà kó n bí éèjì ìyá yẹn ó rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa yẹn nǹkan tí kò fi sí ṣìnà púpọ̀ nígbà yẹn kò ní kò sí rárá o tí ò fi wọ́pọ̀ ń gbà yẹn náà ni pé àkọ́kọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn tètè máa rì ẹlẹ́mìí nu wọn seventeen ó ti máa rì ẹlẹ́mìí eighteen ó ti máa rì ó dáa oní seventeen kéré ju àbí eighteen kéré ju ó dáa seventeen mélòó la rí virgin sìn irun tó ní kọ́mọ́ ṣe yẹn legitimately wọn ó ṣe ní ọ̀nà míì létò pé wàá rojú wájú ọlọ́run wàá dẹ̀ rojú ẹ̀láyé gangba mi níbi kí èèyàn ọlọ́mọ ayẹ̀kọ́ máa bọ́ sọ́wọ́ lọ́wọ́ gbogbo ẹ̀ là ń pọ́ káàkiri yín sìn wọ́n fọmọ ṣòwò káàkiri àwọn ọlọ́fin ṣòwò ẹ̀ka wọn rárá àmọ́ seventeen years ìgbà míì ọmọ thirteen years thirteen kéré bóyá kéré tó yẹn thirteen years ńgbà míì so kò sí bóbi ṣe lè lóun fẹ́ tọ ọmọ tó ọ̀rọ̀ ẹ̀sìn òkọ́ o ọ̀rọ̀ ń pè mo jẹ́ ìjàmbá etí a mò ń wọ̀ jábùdé lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ń pè mo jẹ́ nọ́ọ̀n kò kan ọ̀rọ̀ ń pè mo jẹ́ kíní kan kò kan nature ni yóò bí ẹ léèrè so tí yóò bá wá ṣe at the right time kó ṣe legitimately irun tó máa pressurize ẹ̀ tá a fi ṣe lọ́nà tí ò dáa yóò bí léèrè so ó dọ́ wa ó sì wà lára nǹkan tọ́lọ́run bá wọ́n bí wá léèrè ń padà lékè àmọ́ ni Islam jẹ́ kó yé wa pé èèyàn máa ń jẹ́ kí ọmọ ọkùnrin máa lásìkò tó yẹ kó máa rìn ohun tó fi lè lọ́wọ́ tí ó lè máa jẹ lásìkò náà òwò ló gbìyànjú ẹ̀ fún àgàgà tó wá lágbára jù ń bẹ̀ òun lọ́mọ obìnrin sódò wa Islam wá láti gé wa lọ́wọ́ ẹ̀ ó sọ pé ẹni tó bá ṣe ṣìnà nu yín wọn ò bá a wí torí ṣìnà wà lára tó ń fa wàhálà káàkiri nílùú tá à ń bẹ̀ èyí tó wá gbẹ̀yìn ń bẹ̀ wọn ni alimọ́ọ̀lì owó dúkìá ìwọ ọlọ́run kó o ṣe lọ́dọ̀ àmú ọkọ lóní mistake tá a máa ń rò ní pé àṣìbí mo lówó mi ìwọ kọ́ lóní ọlọ́run padà bí ẹ léèrè tó fi jẹ́ pé gbogbo àwọn kọ́sídò ṣẹ̀rí àyẹn ọlọ́run fi wọ́n ṣe solution fún gbogbo problem tí ó mọ̀ dé ni ó dà ọlọ́run bá ní pé ẹ̀yin tálákà ẹ̀ gbọ́dọ̀ jalè ọlọ́run wá ní ẹ̀yin olówó ẹ̀ gbọ́dọ̀ mọ́ san sàká àbẹ́ẹ̀ tálákà gbọ́dọ̀ jalè àwọn tí gbogbo náà bá ń san sàká ọmọ tí ó níṣẹ́ tó torí ẹ̀ tó lọ jalè ẹ̀ ń gbé kí ni ní sàká tó ń san yẹn ń fún ọmọ yẹn ń bẹ́ẹ̀ bólówó kan wà ń bẹ ládùúgbò àbí ká ní ládùúgbò kan ilé twenty wà ń bẹ àwa ní olówó bíi márùn-ún ń bẹ olówó márùn-ún yẹn òǹkálùkù wọn sọ sàká ilé ìsàká hùn two point five percent nínú profit gbogbo owó kọ profit yẹ tó kárí ọdún kan lọ́dún kan yẹn o ò jẹ gbèsè míì o ò ní bùkátà tó jí sanwó ẹ̀ o kò ní kó fẹ́ sanwó sukú wọn profit yẹn tó wá jókòó kalẹ̀ tí o sì kankan tó tampu pẹ̀lú ẹ̀ so inú ẹ̀ ló ti wá two point five percent ìyẹn túmọ̀ pé two thousand five hundred naira nínú hundred thousand profit lápẹẹrẹ nìyẹn o so ló kàn yọ ńbẹ òun ló yan àṣàkà fún ẹni tó bá rí pé lè less privilege ni ládùúgbò ni nílùú ni òun ló yan fún tí o gbólówó nàìjíríà ẹni tó jẹ́ mílíọ̀nìà tó jẹ́ bílíọ̀nìà tá wọn yọ two point five percent as islamic tax táyìn yọ tàfin èdè àwọn tí wọ́n jẹ́ less privilege láwọn àwùjọ wa ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ni ó rí iṣẹ́ ìjọba nìkan kọ́ tax wà lára nǹkan tí ìjọba tó fi ń ṣe lù àmọ́ ìjọba ló ṣe ìjọba ló ṣe òsùn san tax ṣùgbọ́n náà kó bá rẹ nì àìsàn tax yẹn àwọn nǹkan ló fi ní lára torí ìwọ mọ owó rà àwọn ò ní owó rà from there wọ́n mọ̀ di ọ̀tá ẹ̀ from there àwọn náà ní padà mọ́ jalè eléyìí ò justify olè jíjà kò ní kí n jalè àmọ́ Islam ó gbé sẹ̀ríà mọ̀kọ́sí sẹ̀ríà yẹn kalẹ̀ ń pé ẹ̀yin tálákà ẹ̀yin gbọ́dọ̀ jalè wọ́n wá ní ẹ̀yin olówó náà ẹ gbọ́dọ̀ máa yẹ kí ni ẹ̀wọ̀n san sàkà kẹ́wọ̀n san táàsì yín so tí yóò bá ṣe bẹ́ẹ̀ àwọn olówó wọn step down díẹ̀ àwọn tálákà àwọn step up díẹ̀ gbogbo wa á pàdé ara ní middle àmọ́ olówó gan ò fẹ́ kí tálákà ní tálákà náà sì ní òun gan ó ti kó ìra olówó ń pé ṣé wọ nìkan lọ́lọ́run dá ayé fún ni so ẹ ń gbé sẹ́ríà ó balance gbogbo wọn pátápátá mọ́ ṣe ṣìnà ó ní òtètè má rí ó ní ìwọ náà táwọn fẹ́ fẹ́ ọmọ sí ẹ náà má jẹ́ kí dáórí ẹ lọ ayé jù kó wá ní pẹ̀lú mílíọ̀nù wà ìwọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ presently irun tí sẹ́ríà gbé kalẹ̀ gẹ́gẹ́ bíi òfin ṣẹ̀ríà tó máa fi góòdù wọn dáórì lásìkò tá a wà yìí nsìn kò ì tí wọ́n twenty five thousand naira ẹni tó bá wá wò tó bá lówó ẹ̀ ó lè rán ìyàwó ẹ̀ mọ́kà as dáórì tiẹ̀ ó lè ra mọ́tò fún ìyàwó ẹ̀ àmọ́ list ó ní kó wọ́ bí twenty something thousand naira as you speak lásìkò tá a wà yìí ni so bí yẹn bá rán twenty thousand naira tó fi máa rì ẹ dákun bó ni marriage ṣe wá lè marriage lè lé nìyẹn náà àwọn tí wọn bá wo expenses tí wọn bí marry gan pé kí n kó ṣe baby mama lẹ́ẹ̀kan àbí kí n wá baby mama kan lẹ́ẹ̀kan kí n kàn fún lóyún kí n mọ̀ mo lọ́mọ kan bì kan so yóò sì dá so dọ́wọ́ wa lára nǹkan tí ṣẹ̀rẹ̀ wa tó wa san kò dín nìyẹn nínú gbèsè ayé ọmọ ènìyàn tí a fi mọ rí solution sí àwọn social vices tó ń lọ káàkiri tó bá wo ṣẹ̀ríà tó bá ní pé ṣẹ̀ríà ṣẹ̀ríà yìí a ní misconception a ní àìlágbọ̀yé ń ẹ̀ ó jẹ́ ká máa wò sí nǹkan mi tá bá ní kí a wo nǹkan táwọn òpin tí mosaic lọ lọ́dọ̀ àwọn ọ̀sọ́ra àbí ká wo òfin Mósè kẹ wò síra wọn kó kálukú lọ wò online ká lọ browse ẹ kẹ wá wo kọ́ńtẹ́ǹsì gbogbo ẹ̀ síra wọn ẹni pé bákan náà ni gbogbo ẹ̀ kódà gan àwọn òfin kan gan le níbi àwọn mosaic law tó le ju ti ṣẹ̀ríà lọ tó lásìkò yẹn bí èèyàn bá ṣí ẹ̀gbin nígbà yẹn bóyá ó tọ̀ àbí nǹkan bẹ́ẹ̀ tó wá ìdọ̀tí wá tọ̀ sára wọn kà á kún ẹ̀gbin òfin ẹ̀ ní pé òkúta ni wọ́n fi nu ojú bẹ̀yẹn nù wọ́n fi nu dáadáa wọ́n fi á kúò láwọn òfin yẹn gbà yẹn nìyẹn àwọn òfin gbà ní ìsọyílà àmọ́ gbàtí Islam dé ló pé omi lẹ́kàn fi ṣàn tọ́nà wá sí ìṣòfin wẹ́rọ̀ tẹ̀lé o fẹ́ o kọ̀ so tá a rí pé nǹkan ṣe ìrìn àkóso mọ́ yẹn pé òfin ẹ pààyàn àmọ́ ìwọ tó bá pààyàn wọ́n pa ẹ́ kò ní pé òfin ẹ gíyàn lọ́wọ́ àmọ́ ìwọ tó bá kówó jẹ kọjá ààyè wọ́n ò gé lọ́wọ́ ká òfin ṣe máa work aláwọ̀kọ́ ni pé tá a fi máa mọ̀ pé òun ni solution sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri yìí òun ní pé jẹ́ wò lápẹ̀rẹ̀ ń sìn ó dà èèyàn pààyàn lápẹ̀rẹ̀ ọlọ́mọ yẹn kan kò mọ́ má lè ṣèwà náà lápààyàn àmọ́ èèyàn wá pààyàn sìn wọ́n wá ṣèwádìí lọ ṣèwádìí bọ̀ wọ́n ní pé ó pa torí owó ni ó pa torí bílẹ̀sì kan tó dà wọ́n pọ̀ ni wọ́n rí pé ó pa torí selfish interest kan ni ìgbà tó wá yá tó ní pé ó wá ní owó ó wá lọ pe àwọn èèyàn lọ́sùn pé àwọn sí ó pe àwọn sáàni ó pa àwọn lọ́ọ̀yà lóríṣiríṣi wọ́n á mọ wá àwọn loophole níbi òfin man made òfin téèyàn ṣe kalẹ̀ òfin téèyàn ṣe torí ara wa wọ́n mọ àwọn loophole at the end of the day ó yí padà ṣe sentence bargain kọ́ ni pé ó da ẹ fi ilẹ̀ ẹ dálẹ̀ tó ń gbé kí ni ìgbà tó pa bóyá wọn ọ̀rẹ́ jẹ́ ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n máa wá bì kan wọ́n wọ̀ bì kan ọ̀hún mọ́ ìmọ̀ ṣẹlẹ̀ la tó bá jẹ́ kó òfin téèyàn dálẹ̀ ni kò sọ́nà tí wọ́n lè gbà yọkù ń bẹ̀ so láwọn kan Islam rẹ̀ fẹ́ nìyẹn ẹ ká imagine ẹni tó jalè lápẹ̀rẹ̀ ìsìn ó jalè ìgbà tó ja olè yẹn àwọn á ní pé da ẹgbẹ́ lọ sí kóòtù màtán gbé ẹdí kóòtù wọ́n ní pé a lè pé léyìn ní olè ohun tí a pè ní pé ó ṣe ọ́fíìsì ìjọba mọ́kùmọ́kù ohun tá a pè Mr. misappropriation of public fund òyìnbó tí wọ́n ń fún un nìyẹn ṣe ti ń pa àti ń ṣòdòwò fún ara wọn bẹ́ẹ̀ ó wá yá gbàtà wọn á ní pé wá misappropriation ni àbí wọn á gbé lọ kóòtù wọn lè lójì one ten billion wọn á ní pé ó da ìdájọ́ ìlélẹ̀ wọn á ní pé ìdájọ́ ẹ̀ ní kó lọ sí ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ten years lápẹ̀rẹ̀ ń sìn àbí kò sanwó yẹn padà á ní pé rá irọ́ mo fẹ́ ṣe plead bargain àbí sentence bargain ẹ ká wo òfin wa òfin wa mò ń tà láti láti gbé òṣùwọ̀n ẹ̀ sí òfin ọlọ́run yìí o wọ́n á ṣe sentence bargain àbí plea bargain wọ́n á ní pé nínú eh, ẹ̀wọ̀n ogún ọdún tani kò ń lọ ohun lágbára jẹ wọn ọdún méjì lọ ń bẹ torí àlàáfíà wọn ò gbé wọn ní iṣẹ́ wọn méjì lọ lágbára ó yá sáìn ẹ̀ lọ ẹ̀wọ̀n ọdún méjì kó lọ́wọ́ padà wá ẹ dákun téèyàn kan bá rí pẹ́ nìkan kó ten billion jẹ́ ó pa lọ ẹ̀wọ̀n ọdún méjì á rò pé ìgbà mélòó ọdún méjì fi pé jẹ́ kí n lọ kó tèmi náà jẹ nìyẹn náà so ẹni tó pààyàn ń sìn ìgbà tó pààyàn wọ́n wá lọ sọ́bọ̀ wọ́n ní pé nǹkan tó ṣe ní pé yẹn wọ́n kàn wá òyìnbó kan fún wọ́n kàn fi fún ní pé yẹn ó kàn ìgbà tó pa gan wọn ọ̀rẹ́ jẹ̀ ní wọn ọ̀rẹ́ jẹ̀ níbi ọwọ́ ẹ̀ gangan ìgbà tó pa àbí nǹkan bẹ́ẹ̀ wọ́n kàn wọ́n bì kan bó o lẹ́ ṣe discourage lómi tó fẹ́ pààyàn wọ́n kàn ẹ̀rọ yín pé ìpààyàn yín ó di nǹkan tó lọ káàkiri ẹni tó ń gbé bọ́ǹbù sára tó fẹ́ lọ yin àwọn èèyàn pa àbóṣe ẹ̀ràn èèyàn ó rán ó ń gbé sùn fáwọn èèyàn ló ń pa àwọn èèyàn káàkiri ẹ wá mú tán gbàtà wá mú tán òun náà wà lọ gba lọ́yà kalẹ̀ wọ́n gba lọ́yà bíi twenty thirty wọ́n á fà lọ́wọ́n bọ́ wọn ní pé ẹ ṣèbí òun gan kọ́ ló pààyàn kankan fún rẹ̀ náà àbí ó da ẹ fi sẹ́wọ̀n gbére ẹ jẹ́ kó wọn lọ wọ́n gbére at the end of the day ìjọba kan lè débẹ̀ lọ́la ń sìn kó ní pé dáa mo fẹ́ ṣe àforíjì fáwọn èèyàn láwájá náà mo ṣàforíjì wọn kó nu mà lọ ní àwọn èèyàn fa ń da níwájú àwọn tó pa ọmọ tiwọn bóò lẹ́ ṣe discourage àwọn láti wọ́n pààyàn tó lára nǹkan tí Islam wá wọ́wọ́ ẹ̀bọ̀lẹ̀ nìyẹn alákọ̀ọ́kọ́ ni pé òfin ọlọ́run islam nìkan kọ́ àmú òfin ọlọ́run gbogbo heavenly revealed revelations àtàrà ni o ìnjílà ni o sèbúrà ni o alukóra ni ló ní òfin ọlọ́run òfin ọlọ́run àkọ́ ni pé gbogbo wa bákan náà la ṣe ń wájú òfin ọlọ́run òfin tó bá dá fún tálákà ni wọ́n dá fún olówó ló fi jẹ́ pé tó bá wọn wájú ọlọ́run bákan náà ní bí ìbàdí máa ṣe ń sòfin lọ kí jimá tí tálákà bá jókòó báyìí tó lówó bá dé ẹ̀gbẹ́ ni ó jókòó sí tí olówó bá pẹ́ dé mọ́ṣáláṣí tọ́lára ti fílì gbogbo wájú ibi tó lówó bá ráyè sí ni yóò jókòó sí ọlọ́run fi ń pòye fún wa ní pé bákan náà lè ṣe ń wájú mi ọlọ́run lájú ẹ̀sìn níbi ẹ̀sìn mi níbi òfin bákan náà ni tó fi jẹ́ pé nínú Islam kí n wá sọ ipá kejì títí Islam sí ọ̀rọ̀ tí mo kọ́ sọ yẹn ẹni tó bá jalè lápẹ̀rẹ̀ ń tó wá ní pé ó kówó jẹ lọ́fíìsì nínú Islam wọn ní pé ní misappropriation of public, public fund ó lè ní ó lè ń jẹ́ scenario kan ṣẹlẹ̀ ní ìkan náà West African countries wa nínú àwọn lecturer wa ń lu iná ni ìgbà tó lọ ó lọ ṣe masters ní Cairo wá lọ ṣe service yẹ ní ìlú tá à ń sọ yìí kọ́nà kó bá a tún lè yẹn ṣe ń sìn pàtó wá débẹ̀ ó dẹ̀ wà ní òfin lásìkò yẹn pé o gbọ́dọ̀ bọ́ta lóhùn tó bá ní nǹkan kan ṣe àbí jẹ́ bí abẹ́ agency ìjọba abẹ́ abẹ́ ọlọ́pàá àbí nǹkan bẹ́ẹ̀ òun wá ní ó sì lọ́jọ́ márùn-ún kò sí ìtọ́jú service ó wájú kò táwọn gba kò sí nǹkan tó fẹ́ ṣe mọ́ wọ́n sì lè bọ́ta lótẹ́ẹ̀lì bọ́n ṣe fi ẹ̀sùn olè kún pé kí lóun wá pàtó wọn mọ̀ pé ah, ìwọ ò níṣẹ́ lọ́wọ́ ni àbí wọ́n wo evidence wọn pé yes ó dáa kó fẹ́ wá sáàvù ni kò wá gbé sáàvù àbí ó dáa wọ́n á mú lọ sí oko tòmátò ọ̀rọ̀ pé ọkàn á mú ẹ gẹ́gẹ́ bí olè àfẹ̀sùnkàn gẹ́gẹ́ bí olè láti mọ lù ẹ kọ́ Islam ò ṣẹ̀ríà Ọlọ́run bá kò fara mọ́ ogbó yẹn wọ́n kọ́ ṣíwádìí ná ó fẹ́ sáàvù ni àbí adẹ̀rẹ̀ evidence ni wà ló tẹ̀lé wọ́n lé ẹ bọ́ta ni wọ́n á mú sóko tòmátò ó kàn san fáìnì pé ó takò òfin Ọlọ́run ó san fáìnì látara wọ́n wá fún iṣẹ́ yẹn iṣẹ́ yẹn ló wá ń ṣe lọ gbà tó fún àìníyẹn tán wá iṣẹ́ yẹn lọ tó fi wá ń rí owó tó fi ń bọ́ rẹ̀ ìyẹn tún mọ̀ pé responsibility ìjọba ni pé kí a pèsè fáwọn èèyàn tẹ́ bá a pèsè fún yàn tó bá yẹ lọ jalè bóyá tara pressure ọmọ ń sunkún lé gẹ́gẹ́ bí abiyamọ ọmọ mẹ́ta ń sunkún lé pé ibi ń pa àwọn òǹjẹ wọn alẹ́ àná tán fi sùn àárọ̀ èdè wọn ní ohun tí wọ́n jẹ wọn ń sunkún ìyàwó náà kan kà ó gbéra ní pé kò kí la wá ṣe bàbá kí ni bàbá òun ọ̀ṣẹ̀ bá wà responsible ọlọ́mọdé ajalè o ah justify jíjà à ń bá tó yẹ pé mọ́ni ẹ̀ wá dúró tán ó wá pé kí ló ń ṣe kóun lọ jí gàrí gbé ó wá lọ sọ́jà ó wá fọ ṣọ́ọ̀pù ní ṣọ́ọ̀pù ó wá gbé gàrí ó wá mú gbàtí wọ́n á mú gbàtí wọ́n wo nǹkan tó gbé wọ́n ní pé kò ń ṣe pé ó jí aṣọ kò jí fóònù kò jí nǹkan gàrí ló gbé wọ́n máa pe eléyìí ibi ló ń pa nǹkan tí ṣẹ̀rí alákalẹ̀ ní pé kọ́ọ́dí ẹ̀ńtàmọ̀ sí adájọ́ ní kọ̀kọ́ ní pé ẹ lọ investigate ilé ẹ lọ search ilé ẹ tó bá débi tán wò lẹ́wọ̀n pé ah nǹkan báyìí ní condition ni ẹ o ìjọba ló kọ́kọ́ fẹ́ẹ̀lì kọkùnrin tó fẹ́ẹ̀lì tó rẹsipọ́nsìbì ìjọba ní pé kó pèsè iṣẹ́ àbí kó pèsè àwọn ọ̀nà téèyàn fún mọ ríṣẹ́ tíná bá da tí ìlú da títì da gbogbo kan da automatically àwọn èèyàn ò mọ ríṣẹ́ ṣe so wọ́n sì wọ́n pé ìjọba ló fẹ́ẹ̀lì táwọn èèyàn fi ríṣẹ́ wọ́n dẹ̀ ní pé kì í ṣọ̀lẹ alákọ̀ọ́ ni pé wọ́n kọ́kọ́ wọ́n á kọ́kọ́ wáṣẹ́ fún un náà ṣé tó bá ń ṣe yẹn ó níbi ìjọba ṣe máa pín owó yẹn tó bá ṣe wá ń pín owó yẹn wọ́n ń san gàràmọ̀ fáìnì ń bẹ̀ fún ìjọba aláwọ̀kọ́ nìyẹn wọ́n tún wá san owó fún ẹni tó lọ fọ́ ṣọ́ọ̀pù ẹ̀ wọ́n fi tún ṣọ́ọ̀pù ẹ̀ ṣe owó ọjà wọ́n ṣe gbogbo ẹ̀ níbi owó ogun arákùnrin yẹn ẹlẹ́kẹta ní kí wọ́n wá filẹ̀ kó máa iṣẹ́ yẹn lọ iṣẹ́ yẹn ní máa jẹ́ lively means yẹ so òfin ṣẹ̀ríà ni àwọn ẹni tó bá jalè tó ń pè léyìí ó di ìjalè ni okòwò jẹ́ ní àbí à ọ̀rọ̀ ń pé o jẹ́ president kọ́ o jẹ́ senator kọ́ o jẹ́ speaker kọ́ wọ́n gé ọwọ́ ẹni tó bá ní pé ó da òfin yìí lé ẹ mọ́ gẹ owó èèyàn ìgbàgbọ́n àwọn kan jẹ̀ǹbí ẹlẹ́rè ẹni tí wọ́n kó wọ́ọ̀nà fún ok ìlú wàhálà ìsìlú báyìí ẹ lọ ṣe ọ̀nà yìí kò wá ṣe ọ̀nà yìí àìwá ṣe yẹn wọ́n wá lọ sí wọn ní pé ẹ mọ́ gẹ owó ẹ o òfin yẹn ti le jù ẹ filẹ̀ ó wá san pílígàrí ó lọ jẹ̀ǹbí ẹlẹ́rè ṣọmọ iye ẹ̀mí tó ti sọnù lọ́nà yẹn ṣọmọ èèyàn tó ti kú ṣọmọ èèyàn tó ti lásìtẹ̀ tó yẹ kó sì dá láàbò ara baba mi ń bẹ tó kú sọ́nà tó yẹ pé òun ni búrẹ́dì iná gbogbo family pàtàkàtà àti nuclear family ati extended family ẹ̀ ó ti kú sọ́nà yẹn ọmọ mi ń bẹ tó yẹ pé òun nìkan nìyá rẹ̀ bí ó ti kú sọ́nà yẹn ẹ̀mí ti sọnù o wá ní kó má gé ọwọ́ èèyàn kan bó o láṣẹ wá dẹ́kun àwọn rúdurùdu tó ń ṣẹlẹ̀ nílùú wa kò lè dẹ́kun nìyẹn tí òfin ọba ti dúró àmọ́ ẹ lọ́wọ́ dáadáa tó bá fi lè gé ọwọ́ pírẹsidẹ́ǹtì kan ní pé pírẹsidẹ́ǹtì wọn kó kàn báyìí fún ẹ oko jẹ àbí kọ́ńpìnì kan MDA wọn wá ní pé ṣe ọ̀nà báyìí kò wá ṣe ọ̀nà yẹn wá kówó jẹ ó sá lọ wọn wá mú àdáhùn dé wọ́n rí pé àwọn ti kú lọ́nà yìí kán wá ti àwọn wọ́n wá gé ọwọ́ ẹ̀ pé ó jalè ni wọ́n wá gé ọwọ́ ẹ̀ kan wàláì more than one million èèyàn tó fẹ́ kówó jẹ ní ó kẹ́kọ̀ọ́ àtàrà ẹ̀nà kówó jẹ tó ń pé tí wọ́n ti ń rí gbogbo yẹn wọ́n ti ń rí ọkùnrin tó ń pè kò lọ́wọ́ kan mọ́ tó wọ́n á ń bí léyìn pé à kí ló ṣe é lọ́wọ́ wọ́n ní pé òun kówó jẹ lòun ṣe kí ni gbogbo pátá ni wọ́n fìwà sí òdàlẹ̀ so ìmọ̀ bẹ̀rù láti implement òfin ọlọ́run táwa gbé man made law kalẹ̀ ni ó jẹ́ kí àwọn wá encourage láti mọ̀ ṣe nǹkan tí ò àwọn táwa gbòfin kalẹ̀ pé òfin yìí ẹ gbọ́dọ̀ ṣe nǹkan tí ò dáa báyìí táwa lọ́ọ̀fù tẹ́pọ̀ òfin dẹ́ni a kò sí dáìpọ̀ tómi láàrin pé ẹni yìí alágbára ni ẹni yìí olówó ni ẹni yìí ò sí agbègbè àríbá náà wájú òfin gbogbo à ń kówó jẹ à ń réèpù tọmọ tálákà réèpù tẹ̀dájọ́ fún ọmọ olówó réèpù ọjọ́ kan rẹ̀ dá fún a ṣe domestic violence láàrin ọkọ àti ìyàwó ó bá tálákà ó bá olówó ẹni tí ó ṣe ṣìnà ẹni tó rèpò èèyàn ẹni tí gbogbo àwọn wà tí ò dání tó ṣe tí kò sẹ́tọ̀ láàrin tálákà àtọ́lówó tí ò fún wá sí ìmúlẹ̀ ẹ rí pé gbogbo nǹkan tí wúdúwú tó ń ṣe àì automatically gbogbo ẹ̀ ni ni ó lọ so eléyìí solution lẹ́yìn tí Islam ṣe é kalẹ̀ fún wa pé tá a bá tẹ̀lé òfin Ọlọ́run tó ń bẹnu àtàwárá tó ń bẹnu Injil tó ń bẹnu sẹ̀bọ́rọ́ tí a gbójúlé òfin tí àwọn ẹlẹ́ran ara bíi tiwa ń ṣe tó yẹ pé wọ́n ń ṣe òfin láti fi gbéra wọn lẹ́sẹ̀ ni wọn ṣètò ẹ̀yin mẹ̀kún tí ẹ bá tẹ̀lé yẹn tẹ tẹ̀lé òfin ti Ọlọ́run nínú ìlú yín ìlú yín ó dáa gúdúgúdú yìí yín ó kú òun bẹ́ẹ̀ kọ́lọ́n kó ṣọ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó tún ìlú wa ṣe àwọn tí Ọlọ́run á ní olórí fẹ́ ní wa kọ́lọ́n kó bá a tọ́ sọ́nà wọ́n fi tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run lálẹ́ àwọn kó wá sí a ilẹ̀ abilẹ̀ alẹ́ azim mo dúpẹ́ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa tí à ń wo iléeṣẹ́ Kaftan television tí a sì ń gbé ètò wa ó lé ọmọdọ́nù ọmọdọ́nù mímọ́ Ọlọ́run bá yín wọn pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa lálẹ́ àwọn kó wá sí a ilẹ̀ abilẹ̀ ẹ ti wá pẹ̀lú wa ní ọ̀la láti gbọ́ ètò míì ẹ wà pẹ̀lú wa ní ọ̀la lórí ètò wa lórí tẹlifíṣàn wa Kaftan television lórí ètò wa ó lè Ramadan láti gbọ́ ẹ́písòdù míì tí a máa sọ̀rọ̀ nípa ẹ̀ láàmà sọ̀rọ̀ tí a máa sọ̀rọ̀ nú ẹ̀ nípa Ramadan fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó ṣe ní kọ̀ọ̀kan wa ju ọ̀la lọ tí ó fi di ọ̀la orúkọ tèmi ni Imam Ahmad Akéwòṣọlá asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.